الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فانسلخ فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين àbẹ̀rẹ̀ àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú alukur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó jẹ́ kó dùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ ń jọ gbẹdẹ alukiyama ọlọ́run ọba ni wàtúlọ̀ àlẹ́yìn nábà alẹ́dì àtẹ̀yìnáwó ayatina fansalakọ̀ minna. wàtúlọ̀ àlẹ́yìn nábà alẹ́dì àtẹ̀yìnáwó ayatina fansalakọ̀ minna. ọlọ́run ọba ni rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ké fún gbogbo àwọn aláìgbàgbọ́ kà fún wọn àwọn yahudi ka ìtàn ẹnìkan fún wọn kí wọ́n ó lè kẹ́kọ̀ọ́ ká sì lè rí àríkọ́gbọ́n nínú ohun tó ṣẹlẹ̀ sónítàn àǹfààní ìtàn nìyẹn kò sí bí ìtàn ṣe dùn tó ẹ̀kọ́ tó kọ́ wa ló pàtàkì kò sí bí ìtàn ìgbésí ayé ẹnìkan ṣe rí wọn á ní ẹnìkan ẹ̀yẹ ká citation ẹ̀ nínú tí àwọn èèyàn sábà máa ń ṣe tán bá ń ka citation nìkan citation nìkan máa ka àwọn nǹkan tó ìrìn àjò rẹ̀ nǹkan tó achievement yẹ àyọ̀ àmọ́ pàtẹ́wọ́ là nǹkan yẹn ẹni tó lóye yóò rẹ́ kọkàn mú àbí méjì nígbàfẹ́ fààyàn bẹ́ẹ̀ nìyẹn kì í ṣe pé kẹ́ ẹ mọ bó ṣe tó ìyẹn ló máa ń fa táwọn àáfàá máa ń gbà kan nípa wọn tí kì í bá ṣe ìyẹn ni wọn ò ní gbà torí bó ṣe é ṣe kẹ́ni omi iná òrẹ́ kọ̀ọ̀kan àbí míì mú bẹ́ẹ̀. bọ́lá ń bá sọ ìtàn kan fún wa nínú alukur'an ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara àtàn yẹn ni tó bá ṣe wípé ìtọ́nà wọn bá fẹ́ ká ṣe ká mú dáadáa tó wà ń bẹ̀ tó bá ṣe wípé ìbínú ọlọ́run ló ṣẹlẹ̀ sónítọ̀hún ká lè sá ká jìnà sí tónítọ̀hún ṣe kírun tó ṣẹlẹ̀ sí níbínú tọ́lọ́run kó lè má ṣẹlẹ̀ sí wa ọlọ́run ọba ni watlu alayhim. watlu alayhim naba alladhi ataynahu ayatina fansalakha minha. ọlọ́run ni ànábì ká fáwọn yahudi naba ay khabar ká fún wọn ìtàn arákùnrin kan alẹ́bí alẹ́bí àtọ́náwó àyátìná ẹni tó ṣe pé àwọn ọlọ́run afúnímọ̀ tíra àyátìná àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba fúnímọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó kẹ́kọ̀ọ́ nípa ìwé ọlọ́run ó mọ òfin ọlọ́run ó mọ ń ọba fẹ́ ká ṣe ó sì mọ ń ọba ò fẹ́ ká ṣe ìyẹn túmọ̀ sí wípé àṣé ìmọ̀ ọtọlọ́hun ìmọ̀lẹ̀ ní látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní máa fi yéèyàn ọlọ́run ní ké fún wọn àpèjúwe àwọn ènìyàn kan pàápàá jùlọ ẹnìkan alẹ́dí àtẹ̀yìnà ayatina. wàtí alayhim nàbà alladhi àtẹ̀yìnà ayatina. ọlọ́wọ́n bá nílẹ̀ ànẹ́bì ké fáwọn Yahudi jẹ́ kí wọ́n mọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ nípa ẹ̀ nìkan èyí tó pa àwọn ọlọ́wọ́n ọba afun ní ìmọ̀ ọ̀rọ̀ wa fansalakọ mi ní á. fansalakọ mi ní á. ó bá wa bọ́rí bí ìgbà tí ejò bá bọ́ àwọ̀ kí ló bá pé ìnsálàkọ̀ nígbà tí ejò bá wọn ní nsala hotel haya ẹ rí i pé ejò ńgbà míì yọ bọ́ awọ rẹ̀ ńlẹ̀ tẹ́yìn bá wà rí yóò rí pé ejò ní kí n ṣe ejò ó ti bọ́ awọ rẹ̀ yẹn lẹ̀ ìtumọ̀ nsala hàní ọlọ́run ní irú àwọn ẹni ẹni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí fàǹsálàkọ̀ mi ní á. fàǹsálàkọ̀ mi ní á. gbogbo ìmọ̀ tọ́lọ́run ọba fún yẹn ọwọ́ ayẹ rí ó ní ẹ mọ́ pé òun láàfàmà kò wá ṣe ṣe onímọ̀ èyí náà máa ń ṣẹlẹ̀ ní campus ẹlòmíì ń bẹ ó kéwú ó lẹ́sìn tó bá ti wọ campus ẹjọ́ mọ́kùn láfa o kó lè mọ ara burú ṣe kò ní í múra bíi àfa kò ní í ṣe ṣe ẹni tẹ̀sìn yé torí pé tó bá ń ṣe aburú pẹ̀lú ìṣesí ẹni tẹ̀sìn yé àwọn èèyàn mọ̀ sọ pé àáfà yóò wá pàwọ̀dà. ìmúra tó fààyè gba aburú ni ó máa múra ọmọbìnrin mi ń bẹ tó bá délé yóò borí tó bá ti padà sí campus yóò yọ ìjáàbù yóò yọ sọnà yóò wọ spaghetti àti micro mini bí a kò mini skirt ń bẹ micro mini skirt ń bẹ pátá ń bẹ ìyẹn ni ó lọ wọ ẹni tó bá wà á mà yóò bẹ́ẹ̀ ṣe rí wo ó ké Kùránì o. àláìláì ah, ilé ah, ilé ò lè ké Kùránì ntòsí yẹn fansalaxa ó yọ rẹ kúrò níbi ìmọ̀lẹ̀ ìmọ̀ kálímọ̀lẹ́mọ̀ jù yẹ pẹ̀lú dáadáa yẹn ó bẹ̀rẹ̀ ní òṣìṣẹ́ àwọn èèyàn ó tún mọ̀ pé ìṣẹ̀lẹ̀ máa júwe òun pẹ̀lú dáadáa yẹn ní kẹ́ ẹ máa sọ pé à ah, eléyìí ọmọ tó sí kò yẹ kẹ́ ẹ ṣe eléyìí yóò yọ rẹ̀ ẹ ní lè mọ̀ ṣé mùsùlùmí gan ni ṣé kìí ṣe mùsùlùmí ẹ̀ nílé kó lè ráàyè ṣe aburú ọlọ́run ní ẹ jẹ́ kí n sọ̀tàn fún yín nípa arákùnrin kan rí ànábì kà á fún wọn kà á fáwọn yahudi ìtàn arákùnrin kan tá a fún ní matira ó mọ̀ ntọ́lọ̀ ń wí ó mọ̀ àtàwọ́rá ó yé dáadáa fansalakọ mi ni ha. fansalakọ mi ni ha. sàdédé ló wá bọ́rí kúrò níbi ìjẹ́ onímímọ̀ kò ṣèṣe onímímọ̀ mọ́ kò wúwẹ́ onímímọ̀ mọ́ kò rìnrìn onímímọ̀ mọ́. fàtìbọ̀ àìṣẹ́ tán. nígbà tó ti bọ́rí kúrò níbi tọ́lọ́hún èṣù bá wá ń tẹ̀lé torí pé bíyànjú bá ti jìnnà sọ́lọ́hún yóò sún méṣù ẹni tó bá ti sún méṣù yóò jìnnà sọ́lọ́hún. ọlọ́wọ́n bá ní fàtìbọ̀ àìṣẹ́ tán fàtìbáwò ṣètàn. oṣù wa di ọ̀rẹ́ ààyò rẹ̀. fàkànnà nínú ọgbà yìí. ó wá jọ kan nínú àwọn ẹni àánú ó kúrò níbi ìmọ̀nà ó padà dẹni àánú. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ọ̀rọ̀ àwọn àfúnimọ̀ tafsir ó pọ̀ lérí ta lẹ́ni náà ó ń bẹ nínú àwọn àfúnímọ̀ tafsir wọ́n máa ń pè ẹnìkan ní bal'amu ọmọ bá òhùrá àwọn kò bal'anu ọmọ bá òhùrá àti máa ń gbọ́rọ̀ tiwẹ̀ bal'amu bal'amu ọmọ bá òhùrá wọ́n ló lọ́lọ́wọ́n ọba ń tọ́ka sí ọ̀bẹ̀nu àwọn àfúnímọ̀ tafsir tí wọ́n ní arákùnrin yìí ó jẹ́ rọ́jùlú min bani Israel èèyàn kan ló jẹ́ náà ọmọ Israel ó sì jẹ́ onímọ̀ láàrin wọn bímọ rẹ̀ ṣe tó yìí ó wá lọ sí ilẹ̀ Madian ọba ìlú yìí ó wá lọ bá sọ̀rọ̀ ọlọ́run pé kó gbàtọ̀ ọlọ́run ọba yìí wá sọ fún pé ṣé kí n gbàtọ̀ ọlọ́run ni ìwọ náà ṣe ń tà ń ṣe yìí bọ́ bá ṣe ń tà ń ṣe yìí ó mọ̀ pé ń tà ń ṣe yìí dùn wọ́n bá wá fi owó tù lójú wọ́n fi ipò tù lójú wọ́n fi ọlá tù lójú ó bá gbàgbé ní tó wá sọ fún wọn gan òun náà bá dara wọn ó gbàgbé pé ọ̀rọ̀ ọlọ́run ló ń wá sọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìwọ náà máa kíyèsí tó bá láwọn ọ̀rẹ́ kan tán ṣe tí ò da ọ̀rẹ́ yìí ò ní dùn dáadáa àfìgbà tó bá ń bá wọn ṣe nǹkan yẹn tó o bá délé ní tó kọ̀ndẹ́ẹ̀mù tí wọ́n ṣe tó dọ̀la tó ní dẹ́nse yóò da wọn ò máa yẹra fún ọ o <laughs> tún fẹ́ dé nìsín in tí o máa wù wọn náà ni káwọn ojọjọ máa ṣe nǹkan yẹn ìgbà yẹn ló fi jẹ́ yẹn gidi ló fi jẹ́ nire arákùnrin yìí wọ́n wá ní in tó ń sọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹni tó fẹ́ pèpè sójú ọ̀hún lọ ọlọ́run kò gbọdọ̀ jẹ́ kí wọ́n já mọ́lá òun tó dábàá rẹ̀ kí wọ́n já mọ́lá èèyàn òun náà ni pé wọ́n á tù ọ́ lójú wọ́n á gbá ń tó ń sọ lẹ́nu ẹ̀ ó ń bẹnu àwọn àáfàá mi wá sí tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá gbọ́ ìwárìrì ó bá yàn gbà tí wọ́n bá pe òun náà sí kákọ́sì kò ní sọmọ́ gbogbo tó ti sọ pé ò da ó ní ọ̀padà àwọn ẹgbẹ́ yẹn kò dá lóòótọ́ ṣùgbọ́n tá a nàìjíríà ṣe rí <laughs> ahọ́n rẹ̀ ni wọ́n wàá fi máa gbé nǹkan yẹn jáde àwọn tó jẹ́ ní ìbàjẹ́ yẹn ò ní wá sọ̀rọ̀ mọ́ àfà báwọn yẹn sọ̀rọ̀ àti rẹ nìkan lẹ́nu tó yẹ wípé gbogbo ohun tó sọ lánàá tó jẹ́ dáadáa tó jẹ́ mọ̀nà ó ti ń padà á tún fẹ́nu ara ẹ̀ sọ wípé ẹ̀ òun ò màṣú ọ̀ngbà yẹn lòun fi sọ bẹ́ẹ̀ òun ò consider realities kò sí reality kankan tó yàtọ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́n torí pọ́lọ́ ló mọ̀ pìlẹ̀ ló máa rin ló sì mọ̀pin wàlá ń dá lè sún láì ولا تجد لسنة الله تبديلا لا تبديل لكلمة الله ọ̀rọ̀ ọlọ́run ò lè yí padà. la tabdila li kalimatillah. ọ̀rọ̀ ọlọ́run ò lè yí padà ìwọ ni kò yẹrẹ wò. dhalika dinul qayyim. ìyẹn lẹ̀sìn tó péye. walakinna akthara nnasi la ya'lamun. ẹ̀yin èèyàn ni òye ọ̀rọ̀ ọlọ́run ò lè yí padà báwọn kan bá sọ ọ́ lánàá táwọn kan tún dé tá dojú ẹ̀rù tó bá tún dọ̀la àwọn kan ó tún dìde wọ́n tún máa sọ tọ́ba wa ń sọ àwọn kan mọ̀ ní táwọn ọmọ yìí ń sọ yìí o àwọn kan ti sọ náà rí ọ̀rọ̀ ọlọ́run ò lè yí padà gbogbo yìí táwọn ń sọ yìí bá bá kọ̀ bàbá là sọ mọ́ ọlọ́run ó tún gbá wọn dìde àwọn míì wọ́n lè kéré sí wa lọ́jọ́ orí wọ́n lè mọ́ tó wa nípò àwọn wà máa sọ. So يستبدل قوما غيركم ثم لا يكون أمثالكم وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون أمثالكم ọlọ́run ní tẹ́ bá lẹ́yìn ò ṣe tán lọ́hún òun ó yí yín padà òun ó káwọn míì wá àwọn tẹ́ lẹ́yìn ò lè ṣe yẹn tẹ́ ló ṣòro fún yín àwọn yìí ó máa ṣe àwọn wàá nífìwà jọ yín wọn ò ní jọ yín ọlọ́wọ́ àjẹkẹ́ ẹ̀ máa rí tẹ́lẹ̀ lè ṣe yẹn imí ìdí yín wọ́n sì máa ṣe ọlọ́run mọ́sá ìsànù wa ọlọ́run wá wa nínú àyà yìí pé arákùnrin yìí ó wá patọ́ lọ́ǹtì ìgbà dọ́dọ̀ ọba alẹ́ mọ́díàní wọ́n fa lójúmọ́ra wọ́n ní kó ṣèbówó lọ́wọ́ kí ni fi lójú tán kódà wọn anabi ni rárá nítọ́lọ́run rán mi ní kẹ́ gbọ́ wọ́n tu arákùnrin yìí lójú iṣẹ́ ọlọ́run tó gbé débẹ̀ kọ̀ wá sọ́mọ́. ó bá wa dara wọn ọlọ́run ọba fi sọ pé fansalakhọ mi ni ha. fansalakhọ mi ni ha. ó bá rìtáyà ó resign kúrò níbi iṣẹ́ tọ́lọ́run ó lóun ò ṣe é mọ́. atba'ahu shaytan. ní kété tó ṣe báyìí fà ní kété. tóun náà ní lẹ́mí pé òun ò ọba mọ́ èṣù bá wa tó ó gbà tì ètò tẹ̀lé fata wọ́n wá jọ kan nínú àwọn ẹni àánú ẹni ìmọ̀nà tẹ́lẹ̀ ó padà wá di ọ̀kan nínú àwọn ẹni àánú ọlọ́run ṣe ti wá bẹ́ẹ̀. ولكنه أخلد إلى الأرض واتبع هواه ọlọ́run ọba ni ولو شئنا báwọn ọlọ́run ọba bá bá fẹ́ bẹ́ẹ̀ لرفعناه بها kò sí tí ń gbé èèyàn ga jọ̀rọ̀ ọlọ́run ọba lọ ìbáṣepọ̀ dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń sọ yẹn ni لرفعناه بها kò bá dẹni gíga in tó ń lé yẹn tó fẹ́ jẹ́ yẹn kò bá jẹ náà nídìí tọ́lọ́hún tó dúró tì wàláwó ṣe iná bọ́wá ipá wọn ọlọ́run ọba fẹ́ oríire bẹ́ẹ̀ fún ni lárọ́fà àná òbí ha àbágbéga látara tọ́lọ́hún yẹn tó bá dúró tì lóbi jẹ́ wípé bọ́ ọba fìlànà tọ́lọ́ńlẹ̀ tó ń lọ ń lò lánàá ìyapa àṣẹ ọlọ́run tọ́wọ́ rẹ wá tẹ̀ nǹkan kan tó wá rí nǹkan yẹn lò ó kánjú ni bó bá ṣe sùúrù nídìí yẹn náà ọlọ́run ó ṣe ìyẹn ọlọ́wọ́n bá ń sọ níbi ọlọ́wọ́n bá ní wàhálà ó ṣe iná lárọ fáànà òbí ha. wàhálà ó ṣe iná lárọ fáànà òbí ha. báwọn ọlọ́wọ́n bá bá fẹ́ ni tó bá lọ ṣe sùúrù ni àbágbéga pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó dúró tìyẹn náà. walakinnahu akhlada ila al-ardi wattaba'a hawa. ọlọ́wọ́n bá ní walakinnahu akhlada ila al-ardi ọlọ́run ọba ní tó ṣẹlẹ̀ sí ni wípé akhlada ilal ardi ó sọra rẹ̀ dé ní ilẹ̀ ntó ń pè lágbèéga yẹn àbùkù ni torí pé àwọn tí wọ́n fà á má bẹ́ yẹn ń ṣe tí wọ́n fẹ́ ni wọ́n fi ń pọn níjọ́ tó bá ṣe tó yàtọ̀ sí tiwọn wọn a lè jáde ńlé wọn a gba kọ́kọ́rọ́ ilé lọ́wọ́ ẹ̀. wọn a lè bọ́ táwọn àgbà kọ́kọ́rọ́ ọkọ̀ tí wọ́n gbé fún wa gbà lọ́wọ́ aṣọ tí wọ́n ní ó máa wọ̀ wọn a tì sí òhò bó ṣe wá ń jọ àkọ́kọ́ wa ní ó bọ́ tabẹ́ ọlọ́wọ́ bá ní walakinna wa akhlada ilal ardi ẹnu wípé òun wo koko mọ́ ìfẹ́ ẹnu ọlọ́wọ́ bá wá sọ di ẹni ilẹ̀ wàtábà wá ó tún wá ń tẹ̀lé fẹ́ ẹnu ẹ̀. fàmàtàlùhù kàmàtàlì kẹlìbì. ọlọ́ni àpèjúwe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò yàtọ̀ sájá. kàmàtàlì kẹlìbì. ọlọ́ni àpèjúwe wọn wọn ò yàtọ̀ sájá. in tahmil alayhi alha. ọlọ́ni ajá tẹ rí yẹn béèyàn bá na ajá àbí ẹ da ajá láàmú yálà hafu yóò yọ ahọ́n dínú ni tí ó máa ṣe ha ha bóyá ilé ajá a ó tẹ̀tì orúkọ wùyá haf bẹ́ẹ̀ sì fi nǹkan kan ṣajá bó sùn látàárọ̀ bó bá dìde náà yóò tún yọ ahọ́n dínú ni ẹ wo àfiwé tọ́lọ́ ń fi wé ẹni irú èèyàn yẹn tọ́lọ́ ń ti ń ṣe yẹn náà kò kúfà níyàn dáadáa ṣe tẹ́lẹ̀ ọlọ́run ọba fi sọ pé gbódú di tọ́lọ́ náà yóò mọ bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ náà ni. wàmẹ́sàlùhù kàmẹ́sàlì kẹlẹ́. lọ́wọ́ ọba fi fi wí ajá èyí tó ṣe wípé bá já sáré yóò mọ yọ ahọ́n dínú ni bí ó sì sáré bó ṣe gbójú kan náà ló wà yóò mọ yọ ahọ́n dínú náà ni ọlọ́run ọba ní àpèjúwe rẹ̀ kò yàtọ̀ sájà. ìtàhmìlá lẹ́yìn yẹn lásà òun tẹ́tún kù yẹn lásà. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا ọlọ́run ní àpèjúwe yìí ó náà làpèjúwe gbogbo àwọn èèyàn tí wọ́n bá kọtọ lọ́n tápọ̀ ọlọ́run ọba nírọ́. فاقصص القصص لعلهم يتفكرون. ọlọ́run rẹ̀ ànábì sọ̀tàn òdodo fún wa gbogbo ayé sọ̀tàn àwọn kan tó ti lo ilé ayé rí sọ̀tàn òdodo fún wọn làálàhùn yatafakkarun kí wọ́n bá lè ronú níbi ìtàn téèyàn bá gbọ́ èèyàn ló wàá ronú sí i ah, tí wọ́n sọ yìí ṣé kì í ṣe ipasẹ̀ yẹn lèmi náà ń tọ́ báyìí èyí tí wọ́n sọ yìí ṣé kì í ipasẹ̀ rẹ̀ ni mò ń tọ̀ yìí kí n tó ṣẹlẹ̀ sẹ́niyẹn kó mọ́ padà wá ṣẹlẹ̀ sí mi náà bó bá sì ṣe ìtàn dáadáa ni èèyàn náà mọ̀ ọ́rọ̀ wípé ah, báwọn tó ṣáájú ṣe ṣe náà nìyí tọrọ tiwọn náà fi já sí dáadáa jẹ́ kémi náà múra sí àwọn àǹfààní tí ń bẹ níbi ìtàn nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn nǹkan kan ń bẹ táwọn tá a bá nínú àṣà wa a sì lè islamize ẹ ṣùgbọ́n àwọn òṣè mọ́lẹ̀ mi òun náà ní wípé nílẹ̀ yorùbá wọn a máa pa àlọ́ wọn wàá kó àwọn ọmọ jọ tán bá ti wá pa àlọ́hun fún wọn tán wọ́n wà ní níta sọ̀kalẹ̀ yìí lámọrin kílẹ̀ kọ́ tó kọ́ wa ọkọ wa ká má máa jalè ìwọ náà kí ló kọ́ wa ó kọ́ wa ká má máa sojú kòkòrò ìwọ náà kí ló tún kọ́ wa gbogbo ọmọ kọ̀ọ̀kan ní wàá sọ ní tó kọ́ wa wọ́n wà ní tó bá wá rí bẹ́ẹ̀ ta ló fẹ́ máa jalè o rárá o ta ló fẹ́ máa sojú kòkòrò èmi ò ní ṣe o kọ́rọ̀ rẹ kó má lọ dàbí ti jama ẹ̀wẹ̀ kọ́ nínú literature àwọn nǹkan yẹn náà ń pè ní alẹ́ short stories kí sọ́tù ṣàbíyà àwọn nǹkan yẹn ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n fíìmù ti gbà lẹ́nu tọ́mọ bá wà wo tẹlifíṣàn tán tó wo eré yorùbá ó wo ti yorùbá tán African Magic ó tún wo tawusa fariwata ó tún wo yẹn náà láti ilẹ̀ dópin àbúkọ tán pè kọ́dọ̀ ó tún wo yẹn náà nígbà wà wò tán wà nítọ̀ lámọ̀rí ẹ̀kọ́ wo ni ó kọ́ àfihàn yẹn le fíìmù yẹn gbóná ajẹ́pẹ́ bàtà ń gbé primitive life yẹn gan a sì ń kẹ́kọ̀ọ́ látara nǹkan yẹn. sáwọn obìnrin aṣẹ́wó tí wọ́n ṣe fíìmù sáwọn ọ̀nà fẹ́ kọ́ alẹ́ kọ́ ẹni tó ṣe wípé ládùúgbò tí ń gbé gan kì í ṣèyàn gidi ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn obìnrin wọn yìí lọ́kọ ẹ̀kẹ́ ẹ̀ torí wọ́n fẹ́ kọ́ alẹ́ kọ́ sẹ́ni tí ò lọ́kọ tí ń yà lé kiri sóun ló ń kọ́ alẹ́ kọ́ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ mbẹ́ tá a bá wá láàánú lo ìjàpá tìrókò ọkọ̀ yẹnribo kódà bó ṣe kan láàrin ọ̀sẹ̀ wàá mú ìtàn ìgbésí ayé anabisalaam sọ fáwọn ọmọ rẹ̀ sọ ìgbésí ayé Abubakar sọ fáwọn ọmọ sọ ìtàn ìgbésí ayé Umar sọ fáwọn ọmọ sọ ti Uthman sọ ti Ali wá tún lọ wá wọn kọ̀ọ̀kan náà àwọn sọ̀hábà bó bá tún wá sọ yẹn tán tún lọ sínú àwọn àwọn contemporary scholars Sheikh Bumbaz Sheikh Al-Albani bóyá bá ti ẹ̀ka ti Sheikh Bumbaz ẹ̀rọ ọlọ́run ó báyà kò tí ì ju bí eighteen years lọ tí ò ti rí nàmá ọmọ ayé kéré bó o wá lẹni tí ò rí náà ṣe tún padà wá do lórí àáfàá gbogbo Saudi ó lọ́wọ́ ajé olórí gbogbo àáfàá kò sì rí náà láti bí eighteen years bó o ló ṣe wá kẹ́kọ̀ọ́ ọ wàá fàyọ fọmọ rẹ pé ìwọ wá lójú ọlọ́run ní gbójú tiẹ̀ so mọ̀ pé pẹ̀lú ojú tí wọ́n ní ó yẹ kó o lè ṣe ju eléyìí lọ àwọn nǹkan yẹn lèèyàn fi máa ń build self confidence sínú ẹ̀mí ọmọ ṣùgbọ́n tẹ́yìn òbí sọ fọmọ lẹ́nu pé sórí wàhálà kì í yẹn fọkàn balẹ̀ ó ti níbi tó ti lọ ṣe ayé òfojú bọ̀rọ̀ páàsì wàhálà kì í mọ́ ah, ah. òbí gan ni ọmọ sọ kò yí sí ah, ṣé gbogbo àwọn tó rọ kàn páàsì ojú lásán ni ọ̀nà inú oko kan bẹ <laughs> bàbá gan ni ọmọ sọ yẹn fọmọ kódà kọ́mọ yẹn ní làákàyè àwọn yóò ti mọ̀ pé kò sí wàhálà nígbà tí dáàdì náà ti sọ pé àwọn ò lọ sanwó àwọn ọmọ wàá dé ss two wọn ò wá ní rẹ́gísítà sí skul tí wọ́n ń lọ ẹ mọ̀ wà bùsí òbí òní àwọn ọmọ wá skul mọ́ ẹ àti lọ́ọ́ bá wọn rẹ́gísítà wà é kí wọ́n sí ọ̀nà oko kan jigunjigun ọ̀kadà téèyàn ó gbé ọ̀kadà yẹn five hundred naira ni yóò gbé ṣé bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń gbòòrò náà the same question náà ni ewu làbúrò tó wọnú gbó lọ kódà tó fi dóde common entrance ẹ wá kò wá wà wá build the self confidence sẹ́mi àwọn ọmọ mọ́ ntọ́mọ lè dá sí náà yóò mọ fíìlì pòun ò lè ṣe àwọn tó ṣáájú tá a bá kà tán wọn yata'allamuna al-ilma li dhati al-ilm àwọn èyí wá mọ̀ nítorí material benefit wọ́n wá mọ̀ àní mo fẹ́ mọ̀ kínní ìyẹn náà ń build sẹ́mi wọn láti lẹ̀ mo fẹ́ mọ̀ ikú tó pa ìmọ̀ yìí mo fẹ́ mọ̀ jẹ̀mọ́ bàbá wa gbìyànjú sẹ́mi ọmọ wa láti kékeré tẹ́nìkan bá wa sọ pé àìsí sọ̀rọ̀ pé kó lówó Allah èyí tẹ́ ń gbìnsẹ́ mi yẹn ni kẹ́ mọ́ gbìnsẹ́ mi ẹ̀ bí yẹn bá ti dúró sí i lára tán yóò padà bí owó ìjọ ìyọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn o ò tí ì dọ́tọ́rìtì ní fíìlì tó wà ní yóò bí owó kódà kó o máa gbé ní oko wọ́n wà wábẹ̀ yóò bí owó yóò bí ọlá yóò bí ipò yóò bí iyì nǹkan ò sì ju nǹkan lọ nọ́mbà yẹn dùn àwọn kan bínú rẹ bínú gẹ́ni wo ìjọ wo ṣe gbajúmọ̀ kó máa bá tiẹ̀ lọ nǹkan ò tó nǹkan àbọ̀ rárá jura wọn lọ díẹ̀ ní competition mọ́ setting tí nǹkan bá ju nǹkan lọ ìwọ ìgbà ẹnìkan dé wọn lọ fẹ́ bẹ́ẹ̀ nìkan jà òun ti ń fọ́n ni pé ẹ lọ pa wá ìgbà tí ó dé tó kọ́kọ́ wù látòkè délẹ̀ náà <laughs> ọkùnrin tó fi ṣe gbáàyà gan-an bọba fi ọwọ kan gbé ọ síbi àyà gan ó dùn ọ ẹni tá à ń sọ náà lóde yìí ó ó di pọ́ mi mọ̀ pé <laughs> mi mọ̀ pé àwọn ó ní àmì mọ̀ àwọn ìmúròkó mi ni nǹkan ojú nǹkan lọ nọ́mbà yẹn dùn ìyẹn ni ogun gbin ọmọ rẹ lẹ́mìí gbúdọ̀ excel kan ọ̀dà ní jẹ́ bẹ́ẹ̀ tó o bá yanjú ń bẹ̀ dáadáa ìwọ gan fúnra rẹ ó fi onú rẹ ó dùn àwọn nǹkan yẹn náà máa gbèsè ọmọ lẹ́mìí níjọ látẹ̀yìnwá tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí níta ń gbèsè ọmọ lẹ́mìí kó kọ náà kọlùmọ̀ kọ́rọ́yí kọ́rọ́yí short cut tí ó sáfi gíní kan lóòótọ́ ò lè pass ibẹ̀ tí wọ́n bọ̀ ṣe kó sá wọlé tó bá wọlé màá tún lọ rí kíní kankan kan ní àsìkò tá wà yìí kò sí tó burú bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹja tún máa wò ó pé sáà ṣe dáadáa fáwọn ọmọ yẹn báyìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn tó jókòó lẹ̀ ẹni tó lọ yunifásitì níjọ́ tó ládùmíṣàn ṣé bàbá rẹ ló tẹ̀lé ọ lọ. táàbà rí ẹni tó jẹ́ bẹ́ẹ̀ mi sọ àwọn ọmọ kéékèèké o níjọ́ tá lọ ládùmíṣàn báyìí ní yunifásitì ṣé bàbá rẹ ló mọ lẹ́yìn ṣùgbọ́n lè níjàmọ́ àwọn aláàtúmọ̀ lẹ́yìn ọ̀gbà débi rẹ́gísírì ẹ kíní kan ọmọ mi ní kò lè dá ṣe nkankan kan fún rẹ wá wògbà tí èjì tiẹ̀ yẹn torí bíi tiẹ̀ ọwọ́ à ń jíṣẹ́ ńlé ní pẹ́tọ̀ mo ti lọ sàdínísàn mo ti lọ sí kíní kan mo ti lọ sí bọ́sìrì mo ti ṣe kíní kan ọmọ ò ní lè dá lọ bọ́sìrì fún rẹ ni abàṣe ni láwọn àsìkò kan sẹ́yìn ìjàmọ́ ilé ìwé àwọn èèyàn máa ń lọ ó ń sílé. kò sọ́kadà tí ó gbé yín lọ ẹ lọ fúnra yín ni ọpọlọ yóò ti wá máa ṣiṣẹ́ pé tá a bá dé school tá a bá late á jẹgba ẹ wàá ronú ọ̀nà tó yá fúnra yín tí n bá gba bí yóò jà síbi tí n bá gba bí òbí kọ́ ni ó sọ yẹn fún yàn àwọn tí ẹ ti kọ́ yẹn kì í ṣe ń tẹ́ lọ kọ́ school yẹn nìkan ni gbogbo ń tẹ́ kọ́ yẹn náà lẹ fi lè dá dúró ọmọ mi jáde yunifásitì kò lè ẹ nǹkan graduate gbé ọ̀dà o mi ò sí nílé o wà á mójútó nǹkan yìí yọ̀bọ̀yọ̀bọ̀ ní òrì sẹ́ni yẹn lẹ́wọ̀ àfi hẹ́ẹ̀dì ààyè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ lẹ́nu iṣẹ́ ìjọba táwọn míì bá wà sáàfù báyìí wọ́n mọ̀ pé àà ah, ah, o tún lè kọ́ kínní bó ló ṣe fẹ́ mọ̀ kò ní kò ní mọ̀ ṣe kì í ṣe pé gbogbo àwọn ẹ̀kọ́ yẹn àtifojúre náà àkákúmọ́ ọmọ mi ń bẹ bẹ́ẹ̀ tọmọ fourteen years títí mi dá travel yọ ọkọ̀ ọkọ̀ bíi mẹ́ta tóbi bá ti tó ọlọ́run sọ ọ parí náà mo fọ́ ọlọ́run sọ ṣùgbọ́n lẹ́nu ọmọ mi ò tí ì padà sùkùn ni dáàdi ò tí ì gbé mi lọ ni dáàdi ò tí ì gbé mi lọ ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yẹn ẹ má sì mí gbọ́ kì í ṣe pé ká má tọ́jú àwọn ọmọ wa ṣùgbọ́n ká má pàǹpà wọn débi wíkẹ́ bí wọn bá wá rí wa wọn ò lè dá ronú wọn ò lè dá ṣe nǹkan kan àwọn ìtàn gbésí ayé àwọn ẹni ire tó ṣáájú yìí ká máa kà fún wọn ká wá máa mú ẹ̀kọ́ kódà ètò bí wọn náà ṣe lo ìṣẹ̀mí ẹ sọ fáwọn ọmọ rẹ ìwà tí mo ń bẹ bíi tiyín báyìí tí mo bá kọ́kọ́ lọ roko náà ibẹ̀ ló ti rówó tó fi sanwó léwe àwọn náà máa ronú pé subhanallah asáwọn ń gbádùn gbogbo àwọn nǹkan báyìí àǹfààní ìtàn nìyẹn tẹ bá ti wá ń sọ̀tàn yẹn ẹ wàá máa fa àwọn ẹ̀kọ́ jáde àwa àsìn ilá àṣẹ mọ́gbà ọ̀pọ̀lọpọ̀ wa tá jókòó wa ó máa ń pè wá kalẹ̀ tí wọ́n máa sọ gbà táwọn lọ sí biri gbà táwọn kìnnìkan kan ní nineteen thirty kìnnìkan tí wọ́n ń ṣe kinní kan lọ forí ru kinní kan bẹ́ẹ̀ nígbà àwọn tún kúrò ń lu báyìí àwọn tún lọ bí báyìí sọ èyàn àmọ́ òwe ah ládùúgbò wàhálà báyìí èyàn àmọ́ yín pé ah, èyí ó máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja máa sọ fáwọn ọmọ wa ọlọ́run ọba sọ pé fọ́kùsọ́sọ́ lọ́kọ́ sọ̀sọ̀. فقصص القصص لعلهم يتفكرون ọlọ́run ọba ní ànábì sọ̀tàn fún wọn sọ̀tàn àwọn ẹni tó ṣáájú fún wọn لعلهم يتفكرون kábàá lè ronú sọ̀tàn fún wọn ká lè ronú ká wo báwọn ká ṣe lò sẹ̀mí ayé ibi tọrọ wọn já sí sọ àwọn tí wọ́n lò dáadáa ibi títí wọ́n já sí àwọn tí wọ́n lò lọ́nà ìdá wo ibi títí wọ́n já sí ẹlòmíì ń bẹ ẹgbẹ́ ẹnu yóò máa dọ̀bálẹ̀ títì ni tẹ̀wọ́n mọ́lẹ̀ tẹ̀wọ́n mọ́lẹ̀ tẹ bá lọ wo bó ṣe gbó náà ṣe lò wá láti ilẹ̀ ẹ̀ rí bó ṣe lò ẹlòmíín bẹ ọmọ onílé ọlọ́nà ni kò sí ní tó fẹ́ ṣe bó fẹ́ kẹ́kọ̀ọ́ owó ń bẹ lọ́wọ́ àwọn tó bi láti tọ́ ṣùgbọ́n kò serious àkóso bá wá serious sí kò ní sówó mọ́ ẹlòmíín sì ń bẹ atẹ rẹ dìde ní kì í ṣe àtàpátá sí ó sì rí nǹkan gbẹ́sẹ̀ lé atẹ rẹ dìde ní bí ṣe ń tẹ̀kan ẹsẹ̀ ó tún wọlé kó tún tó gbé kejì ó tún wọlé ẹlòmíín ń bẹ kọ̀ńdọ́ ló ṣe tó fi tọrọ ẹ̀ jáde gbogbo wa ń sọ̀tàn gbèsè àyà ẹ mọ̀ rò pé àbó ń parọ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ká sọ fáwọn ọmọ wa fa soso lùkọ́ sọ́sọ́. soso lùkọ́ sọ́sọ́ la'allahum yatafakkarun. gbogbo bó ṣe rìnrìn àjò gbèsè ayé ẹ náà ṣàlàyé ẹ báwọn ọmọ tó bí káwọn náà lè kẹ́kọ̀ọ́ látara àwọn nǹkan wọ̀nyí sùmọ́tò wáyé pé tàn tiẹ̀ náà da kò ní ṣe sọ. lókè tó ń gbà ń bẹ́ kékeré ẹ balẹ̀ jẹ́ èyí ò hmm. má sọ yẹn fáwọn ọmọ má sọ yẹn. ọlọ́run ọba ní sá mafara alqawmu alladhina kadhabu bi ayatina wa anfusahum kanu yazlimun. sa'a mathalan alqawmu alladhina kadhabu bi ayatina wa anfusahum kanu yazlimun. ọlọ́run ọba ní àpèjúwe tá a fi àwọn aláìgbàgbọ́ wé àwọn tí wọ́n pọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ́ àpéjúwe ń ta fi wọ́n wé sáà ó burú jáì káfí ìyàwó ajá. ọlọ́run ní àfiwé tá a ṣe fún wọn yìí àwọn tí wọ́n pọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ́ káfí ìyàwó ajá ọlọ́run ló burú jáì. Àlàdínà kàzàbù bí àyàtìná. Àwọn tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba àwọn ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba nírọ́ àfi wọ́n wí ajá lásánlásán. وأنفسهم كانوا يظلمون وأنفسهم كانوا يظلمون ọlọ́run ọba ni wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn eré ara wọn ni wọ́n ṣàbòsí fún wọn ò ṣàbòsí fẹ́nìkan ọlọ́run ni ما يهدي الله ọlọ́run gbogbo ẹni tó bá gbọ́tọ̀ ọlọ́run tó tẹ̀lé tó tẹ̀ lójú ọ̀nà ó nìkan ló lè mọ̀nà wọ́n yá nílá ẹni tọ́lọ́run bá fi mọ̀nà fàwọ́ alìmọ̀tàdí ó nìkan ló lè mọ̀nà wa man yudlil ẹ̀ńtọ́lọ́wọ́n bọ̀ ọba kádàrá ìmọ̀nà mọ́ fọ́nùlá ìkà fúnmọ́lùkọ́ sí ọlọ́wọ́n bá ní gbogbo ọ̀kẹ́ ẹ̀mọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹni òfò ni wọ́n ojú ọ̀nà òfò ni ó wà yóò sì máa dàbí ojú ọ̀nà gidi lójú ẹ̀ bẹ́ẹ̀ ṣe wáàsí fún wáàsí oníjọ wáàsí létí ẹ̀ bàbá ti pè é níbi ojú ọ̀nà òfò yẹn ara rẹ̀ ó yà síbẹ̀ bá bá pè sójú ọ̀nà tọlọ́hún ara rẹ̀ ò ní í yá lẹ́ẹ̀fì máa ráwọn olówó kan bá bá fẹ́ náwó síbi ìyapa àṣẹ ọlọ́hún ara wọn ò yá tábà nìkan náwó sójú ọ̀nà ọlọ́hún yóò ṣòro fún wọn láti ṣe ẹni tọ́lọ́hún bá ti fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣe lọ́nà ẹni tọ́lọ́hún ò bá kádàrá àmọ̀nà kò sí ní tá a lè ṣe abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ ọlọ́hún má ṣe wá lẹ́ni ìṣìnà. àmín. yìí pẹ̀lú ògùn ọlọ́hún àwọn àlàyé tí ń bẹ lábẹ́ ó pọ̀ eré rẹ̀ náà láti ti gbé lọ́la pẹ̀lú ògo ọlọ́run nítorí wípé àwọn àṣírí wo ló ń bẹ níbi kọ́lọ́n kó máa ṣe àfiwé kó máa fi ìṣesí àwọn ènìyàn kan wé ìṣesí ẹranko àwọn àṣírí àlàyé ọ̀rọ̀ kan ń bẹ níbẹ̀ ọlọ́nkọ́ sọ pé àpéjú wọn dà bí ajá ṣé bó ṣe mọ náà nìyẹn. ó láwọn nǹkan kan tọ́lọ́wọ́n bá fẹ́ kó yẹ wa ń bẹ̀ pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la á kẹnu bọ́ ọlọ́run fún àwọn èèyàn kan wí kẹ́tẹ́kẹ́tẹ́ ó fún àwọn kan wí ajá ó fún àwọn kan wí ilé aláǹtakùn ankabut gbogbo àwọn nǹkan wọ̀nyí pọ̀ ìdí tí ó jẹun fẹ́ wọnú ẹ̀ òun náà ni pé àlàyé ń bẹ lérí ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wọnú alukur'an téèyàn bá kojú bọ dáadáa ẹ̀rọ ọlọ́run báyàn pé a ah, èèyàn ò lè láwùjá rẹ jọ́bùjá lè kéèyàn mà àlàyé yẹn kọjá ojú ẹ̀ tọ́lọ́run máa ń ṣe débi wípé bí èèyàn bọ́rọ̀ ò bá yé èèyàn gan yó èèyàn ó gbọ́ yé ó sì ní í ṣe pẹ̀lú tí mo ṣiṣẹ́ phd lélẹ́rí àfiwé parables quranic parables àwọn òwe tó wà nínú qur'an àfiwé tí ń bẹ òwe tí ń bẹ nú alukur'an bọ́lá ń ṣe fi àwọn ẹranko animals and inanimate objects in Quranic parables méjèèjì yẹn àwọn ẹranko kí làwọn nǹkan tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ẹranko èyí tó ń wò lójoojúmọ́ tó lè mọ̀ pé ẹranko yẹn ní fíṣọ́ọ̀sì yẹn lára Quran ló jẹ́ ká mọ̀ láàfin jẹ́ pé ẹni tó tún lọ sí zoology ó tún máa kẹ́kọ̀ọ́ lọ nínú Quran ẹni tó tún lọ kẹ́kọ̀ọ́ nípa wildlife ó tún máa kẹ́kọ̀ọ́ lọ nínú Quran nǹkan mi ń bẹ tá a mọ̀ pé ó ń bẹ lára àwọn ẹranko tọ́lọ̀ ń wà á lọ mọ̀ọ́mọ̀ mú nǹkan yẹn wá tí ó wàá níṣe sí àwọn èèyàn kan dàbí nǹkan yẹn lára ẹranko yẹn ìgbà yẹn láwọn ṣe wàá gbọ́ nǹkan yẹn yé ẹ wá wo bó ṣe mọ yẹn bẹ́ẹ̀ yẹn máa lọ ṣe PhD lérí ẹ̀ ẹ rí i pé Quran ó kún púpọ̀ bẹ́ẹ̀ bá kàn ká láàfin sọ pé àbòsí ńlá ni kéèyàn máa ní ara ẹ ti kékeré ẹ wá sọ odidi Kùránì méje kalẹ̀ ńlẹ̀ mi. wọ́n ti parí àti sọ̀kan kalẹ̀ sáàtì dáwọ́ ẹ̀dẹ́wọ̀ ẹ̀dẹ́wọ̀ ẹ̀dẹ́wọ̀ àbòsí tó ga ni. wàtúlíkà la àmúfà. adùn gbogbo tá à ń sọ yìí ṣé gbogbo ó ṣe lọ nìyẹn kò tiẹ̀ mọ́ tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ṣe Kùránì ní pípé púpọ̀ abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀ ọlọ́run jí kí á rí àǹfààní rẹ̀ o gbígbọ́ rẹ̀ kó ṣe nírọ̀rùn fún wa lílo rẹ̀ náà kó jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ gbẹ̀dẹ̀ alqiyama àdá tafsiri dúró ń bì á wà á bá wa sọ̀rọ̀ níwọ̀nba díẹ̀ nípa ètò ìlera wọ́n bá wa sọ níwọ̀nba díẹ̀